dìde ọmọ ogun gbàlà gbé orúkọ jésù ga ọjọ́ látàrí lónìí tí michael balógun wá michael mímọ́ mímọ́ balógun michael mímọ́ mímọ́ balógun ṣamọ̀nà ẹgbẹ́ wádòópin bá wa fún Lucifer. C&S Unification Council of Army of Salvation UK and Ireland Command is inviting everybody to their twenty-second anniversary and Thanksgiving service. Bẹ́ẹ̀ni, àwọn ọmọ ogun ìgbà àti C&S Unification UK and Ireland Command ló ń pe gbogbo wa sí àjọ̀dún ọdún kejìlélógún àti ìdúpẹ́ tó máa wáyé ní Saturday fourth August two thousand and eighteen at CNS Love of God Ministry Monday. Tent of Peace alágbèlà tó wà ní unit one Abeokuta side Salinas Lane Dagenham rm8 1es e by twelve pm ó ti máa ní agbára jù general idris bioni ní goc commander in chief general ọlábẹ́lò ní deputy goc col kalista Adewale ní acting general secretary late doctor general ce ọlálẹ́yẹ ní grand commander in chief worldwide his eminence most elder apostle and prophet dr solomon alao jp the supreme head worldwide. Jesus Christ is our wonderful counselor everlasting father prince of peace. ẹ má gbẹ̀yìn láti wá bá wa ṣe ìgbé àjọ̀dún ọdún kejìlélógún yìí ó ti máa ní agbára jù gbogbo yín pátá là ń retí o a ó sì di alábùkún fún lórúkọ Jésù.